bí kì yóò sì bọ́hùn lé ojú rẹ̀ olúwa sì wí fún sátánì pé wò ó ó ń bẹ ní ìkáwọ́ rẹ̀ ṣùgbọ́n dá ẹ̀mí rẹ̀ sí bẹ́ẹ̀ ni jáde lọ kúrò níwájú olúwa ó sì sọ jóòbù lé owó kíkankíkan láti àtẹ́lẹsẹ̀ rẹ̀ lọ dé àtàrí rẹ̀ ó sì mú àpáàdì ó fi ń ha ara rẹ̀ ó sì jókòó nínú eérú nígbà náà ni aya rẹ̀ ìwọ̀ òtítọ́ rẹ mú síbẹ̀ bú ọlọ́run kí o sì kú ṣùgbọ́n òun dá a lóhùn pé ìwọ sọ̀rọ̀ bí ọ̀kan nínú àwọn obìnrin aláìmòye ti sọ̀rọ̀ kí n la àwa ò á gba ire lọ́wọ́ olúwa kí a má sì gba ibi nínú gbogbo èyí jóòbù kò fi ète rẹ̀ ṣẹ̀ nígbà tí àwọn ọ̀rẹ́ jóòbù mẹ́ta gbúrò gbogbo ibi tí ó bá wọn wá olúkúlùkù láti ibùjókòó rẹ̀ wá elifasi ará tema àti bildadi ará shua àti sófárì ará náàmà nítorí pé wọ́n ti dájọ́ ìpàdé pọ̀ láti bá a ṣọ̀fọ̀ òun àti ṣìpẹ̀ fún un nígbà tí wọ́n sì gbójú wọn wò lí òkèrè réré tí wọn kò sì mọ̀ ọ́ wọ́n gbé ohùn wọn sókè wọ́n sọkún olúkúlùkù sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya wọ́n sì ku erùpẹ̀ sí ojú ọ̀run sí ara wọn lórí bẹ́ẹ̀ ni wọ́n jókòó tì í ní ilẹ̀ yílẹ̀ ní ijọ́ méje ti ọ̀sán ti òru ẹnikẹ́ni kò sì bá a dá ọ̀rọ̀ kan sọ nítorí tí wọ́n rí i pé ìbìnújẹ́ rẹ̀ pọ̀ gidigidi.